Hébérù orí kẹta. Nítorí náà, ẹ̀yin ará nínú Olúwa, tí a jọ ní ìpín nínú ìpè tí ó ti ọ̀run wá, ẹ ṣe àkíyèsí Jésù, tí í ṣe òjíṣẹ́ àti olórí àlùfáà ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa. Ẹ rí i pé ó ṣe olóòótọ́ sí Ọlọ́run tí ó yàn án gẹ́gẹ́ bí Mósè ti ṣe olóòótọ́ nínú gbogbo ìdílé Ọlọ́run. Nítorí bí ẹni tí ó kọ́ ilé ti ní ọlá ju ilé tí ó kọ́ lọ bẹ́ẹ̀ ni jésù yìí ní ọlá ju mósè lọ nítorí kò sí ilé kan tí kò jẹ́ pé ènìyàn ni ó kọ́ ọ ṣùgbọ́n ọlọ́run ni ó ṣe ohun gbogbo mósè ṣe olóòótọ́ nínú gbogbo ìdílé ọlọ́run gẹ́gẹ́ bí ìránṣẹ́ a rán láti jẹ́rìí sí àwọn ọ̀rọ̀ tí ọlọ́run yóò fi fún un láti sọ ni ṣùgbọ́n kristi ṣe olóòótọ́ gẹ́gẹ́ bí ọmọ nínú ìdílé rẹ̀ àwa gan-an ni ìdílé rẹ̀ náà bí a bá dúró pẹ̀lú ìgboyà tí à ń ṣògo lórí ìrètí wa nítorí náà gẹ́gẹ́ bí ẹ̀mí mọ́ ti wí. lónìí bí ẹ bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe agídí gẹ́gẹ́ bí ti àkókò ìṣọ̀tẹ̀ ní àkókò ìdánwò nínú aṣálẹ̀. nígbà tí àwọn baba ńlá yín dá mi wò tí wọ́n fi rí iṣẹ́ mi fún ogójì ọdún nítorí náà mo bínú sí ìran wọn mo ní nígbà gbogbo ni wọ́n máa ń ṣìnà ní ọkàn wọn iṣẹ́ mi kò yé wọn ni mo bá búra pẹ̀lú ìbínú pé wọn kò ní dé ibi ìsinmi mi. ẹ kíyè sára ará kí ó má ṣe sí ẹnikẹ́ni nínú yín tí yóò ní inú burúkú tó bẹ́ẹ̀ tí kò ní ní ìgbàgbọ́ tí yóò wá padà kúrò lẹ́yìn ọlọ́run alààyè ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lójoojúmọ́ níwọ̀n ìgbà tí ọ̀rọ̀ òní tí ìwé mímọ́ sọ bá ti bá àwa náà wí kí ẹ̀ṣẹ̀ má bàa tan ẹnikẹ́ni lọ kí ó sì mú kí ó ṣe agídí sí Ọlọ́run nítorí a ti di àwọn tí ó ń bá Kristi kẹ́gbẹ́ bí a bá fi ọkàn tán títí dé òpin gẹ́gẹ́ bí a ti fi ọkàn tán ní ìbẹ̀rẹ̀ ìgbàgbọ́ wa bí ó ti wà ní àkọsílẹ̀ pé. lónìí bí a bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe agídí gẹ́gẹ́ bíi ti àkókò ọ̀tẹ̀. mò ń béèrè àwọn ta ni ó gbọ́ tí wọ́n ṣọ̀tẹ̀ ṣé bí gbogbo àwọn tí wọ́n bá Mósè jáde kúrò ní Egypt ni àwọn ta ni Ọlọ́run bínú sí ní ogójì ọdún ṣé bí àwọn tí ó ṣẹ̀ ni tí òkú wọn wà káàkiri ní aṣálẹ̀ àwọn ta ni ó búra pé wọn kò ní wọ inú ìsinmi òun ṣe bí àwọn aláìgbọràn ni a i pé me.